ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí Ògo Ìgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ tàbí yálà ẹ̀yin tẹ́ ti ń bá àbọ̀ látòrọ̀ hmm, mo ní nǹkan kékeré kan tí mo tẹ́ ń ṣe nǹkan kékeré nǹkan ńlá ṣe mọ̀ pé ọlọ́run ò ń ṣe kékeré wọ́n ní ọlọ́run gbàǹgbà ọlọ́run fẹ̀ǹfẹ̀ ọlọ́run gbẹ̀ǹgbẹ̀ǹgbẹ̀ ah ẹ jẹ́ kí n tún wá kùnrin mi pé babalọ́lá olómi yèrè o omi yèrè o omi iye orin yẹn ó yẹ kẹ́ ti mọ̀ pé akínú bá lọ́wọ́ bàbá alágbèrè kan kìdìkan ni ọlọ́run ìpínlẹ̀ CAC ti wà níkàlẹ̀ ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá ó ti wà níkàlẹ̀ àpáta ayérayé kí nìdí àlejò mi kejì lénìí ọmọ CAC ni wọn ó yẹ kẹ́yìn náà mọ̀ pé àwọn CAC báyìí ṣé ní àwọn àdúrà àwọn àdúrà tó le koko wani, ní ogun tó gbó bí orógbó àkékú kó ṣọ́ta ẹ̀ pa Ah, ọ̀tẹ́ kókó sí kànga kú ẹ wo ẹ má rẹrìn jẹ má rẹrìn jù ọbọ nínú olúwa ó yẹ bá mi kí gbogbo ara lé náà. <laughs> àlàáfíà ọlọ́run kó wà pẹ̀lú gbogbo yín. àmín jésù. ọkàn yín kó balẹ̀. àmín jésù. inú yín kó dùn. àmín jésù. ayọ̀ yín kó kún. àmín jésù. bí ẹ bá lọ sí orílẹ̀-èdè Ísírẹ́lì wọ́n á ní shalom òun náà ní àlàáfíà. béèyàn bá lówó bó bá lọ́lá bó bá pàdánù àlàáfíà kí láǹfààní owó hmm. gbogbo etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò mí lórúkọ Jésù àlàáfíà Ọlọ́run kò ní fi í sílẹ̀ àmín Jésù Kristi lẹ́ẹ̀kan sí ẹ o. orúkọ àlejò mi lẹ́nìí àwọn náà ni ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n wòlíì ìdẹ̀tún ni wọ́n ó yẹ kẹ́ mọ̀ pé àkọ́kọ́ ni pé nílé iṣẹ́ Orísun pàápàá lórí ètò Ògo Ìgbàlà nǹkan tí ò bá dáa tó láwùjọ tàbí yálẹ̀ tó bá ní àbàwọ́n tàbí bí àbùkù àwọn òkì máa ń gbé e wá sórí amóhùnmáwòrán yín nítorí pé àwa fúnra wa lẹ́yìn ọlọ́run ẹ̀yin olólùfẹ́ wa ló tún kù lè fi jẹ́ kó ṣeé ṣe fún wa ẹ̀yin náà dẹ̀ ti fún wa ní àmì ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé à iléeṣẹ́ Orísun ló máa máa gbà òun la ṣe máa ń mú nǹkan tó dáa tó yanrantí tí ò ní àbùkù tàbí àbàwọ́n wá fún yín láti àwùjọ àwọn náà ni ìránṣẹ́ ọlọ́run Prophet Faith Dosun mò ń ẹ bá mi pàtẹ fún bàbá wa. ó <laughs> yá ah. bàbá ní olúwa. ògo ni fún orúkọ ọlọ́run. hallelujah. torí pé bíbélì wípé ẹnikẹ́ni ò rí nǹkan kan gbà hmm. bí kò ṣe tá a bá fi láti ọ̀tọ̀ wá hmm. so ọlọ́run ló ní ògo òun ló ní ọlá òun ló ní ìyìn wípé mo tiẹ̀ jẹ́ ní ìpè gan orí ọ̀fẹ́ ńlá ni mo rí gbà torí pé ìdílé mùsùlùmí ni a ti bí mi hmm. a bẹ̀rẹ̀ lónírúurú kò sí ibi gbogbo tí n bá ti máa sọ̀rọ̀ tí mi ní sọ̀rọ̀ ipa tí àwọn bàbá wa bàbá abíára tí wọ́n kó pásítọ̀ ọ̀tẹ̀pọ̀ lónírúurú hmm. tọ́lọ́ fi jẹ́ di èèyàn lónìí ìwà láàyè ọlọ́run bàbá gbogbo tẹ́ ẹ bá wà kò ní fi yín sílẹ̀. àmín jésù kristi. bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin olùgbọ́ mi àánú ọlọ́run kò ní fi yín sílẹ̀. àmín jésù kristi. èmi náà ni olùṣọ́ àgùntàn faith dòsùnmọ́ láti ìjọ ògo tuntun. ògo tuntun the new glory. the new glory. bẹ́ẹ̀ ni ó jẹ́ ìpè tó wá láti ọwọ́ ọlọ́run alágbára ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni a ti rí o ojú ti rí ojú ti rí tó. o ti rí tábà tí ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ní àkókò yìí ẹ mọ̀ pé kò sí nǹkan kan tó dàbí ìrere ní ìgbà kan la kan sọ wípé dádì tí ó ní gbàgbọ́ wà èṣù ti pọ̀ jù òkùnkùn pọ̀ ohun tí mo fi dáhùn náà ni wípé inú òkùnkùn náà láti rògo mọ́lẹ̀ gbókùnkùn hmm. ò bá sí a lè rògo mọ́lẹ̀ tó bírọ̀ ò bá sí a lè mọ àǹfààní òtítọ́ èṣù wà kò sọ pé ọlọ́run ò sí hmm. bọ́n bá sọ pé àwọn ẹni burúkú wà bẹ́ẹ̀ ni burúkú ṣe wà ẹni rẹ̀ náà wà o bí olúwa ti ń bẹ ni mo gbàdúrà fún ilẹ̀ kan sí lórúkọ jésù kristi tí ẹ̀mí rẹ̀ sì wà lórúkọ jésù áńgẹ́lì ayé yín kó ṣàwárí yín àmín jésù kristi ìrere jésù náà òun ló gbé wa débi ní èní òun ló jẹ́ kí n sọ fún pé àkórí tí olúwa ń fi fún mi láti fi báwọn èèyàn sọ̀rọ̀ òun náà ni àkókò ìmúpadàbọ̀sípò. ìmúpadàbọ̀sípò restoration. ẹ rí i pé ní àyà oṣù tí a wà nù èyí à ń ṣe ọdún kan wọ́n pè ní àjínde ṣé rí àwọn èèyàn wọ́n máa ń ṣe àṣìṣe gan o tẹ́ hmm. bá ní ìbẹ̀rẹ̀ oṣù yìí níbi gbogbo ní àgbáyé tó bá máa kíra wọn lọ́jọ́ kìíní Ah, wá ní april fool ẹ pé oṣù tó gọ̀ oṣù tó dẹ̀ lọ́lá nítorí pé ní ilẹ̀ Ísírẹ́lì ìyẹn oṣù kẹrin bẹ́ẹ̀ ni ní ilẹ̀ Ísírẹ́lì abibu ni wọ́n máa ń pe oṣù yìí hmm. ìyẹn ló jẹ́ àkókò ìràpadà àwọn ọmọ Ísírẹ́lì ẹ rí i pé àkókò ẹ náà ló wá bọ́ sí àkókò tí a ń ṣe àjínde ló fi jẹ́ pé oṣù yìí gangan oṣù ìràpadà gan là á máa hmm. pè é títí wà àkókò tá a wà yìí náà a wà nú ọ̀sẹ̀ ìràpadà ni. bẹ́ẹ̀ni ìyẹn mo fi gbàdúrà fún oníkálukú ń bí pé lórúkọ jésù ohun gbogbo tí a ti gbà lọ ní ọwọ́ rẹ lórúkọ jésù nípasẹ̀ agbára ìràpadà jésù kristi ọlọ́run máa dá padà fún ẹ. àmín jésù kristi. àkókò ìmúpadàbọ̀sípò hmm. ẹ jẹ́ mọ̀ pé kò tí ì sí tó dáa láyé èèyàn bíi pé kéèyàn wà ní ààyè àti ipò tó yẹ kó wà. tẹ́rí hmm. tó bí ọ̀rọ̀ yìí ó jẹ́ àdìtú ńlá o hmm. ìmúpadàbọ̀sípò ẹgbọ́n ta lè yàn kí lè yàn hmm. kí ni tá a sọnù torí ọ̀pọ̀lọpọ̀ gbàgán èèyàn máa ṣe àdúrà gbà ìyẹn ló fà á ló fi jẹ́ pé aládùúgbò àgán tó máa ń pẹ́ nù ìṣòro àwọn èèyàn mi ń ṣègbé nítorí àìní ìmọ̀ kì í ṣe torí pé wọn ò gbàdúrà. ta lè èèyàn kí lè èèyàn báwo lè èèyàn ṣe jẹ́ kí ni tá sọ torí tá bá ń sọ nípa ìmúpadàbọ̀sípò ohun tá à ń sọ ni pé ó ṣeé ṣe kéèyàn pàdánù nǹkan ó ṣeé ṣe bóyá nǹkan kan bàjẹ́ tí a fẹ́ dá padà sí ipò tó wà ìwọ bàbá tó wà ń bí lórúkọ Jésù Kristi àṣẹ orí tó ti bọ́ lórí rẹ lórúkọ Jésù Kristi Ọlọ́run àwọn ọmọ ogun kó dá padà fún ẹ. àmì Jésù Kristi. nǹkan burúkú ni kéèyàn máa gbórí ìṣẹ́pẹ̀ tán èmi láyé mi èmi tó yẹ pé ní ìgbà kan èmi mo máa ń mọ́wọ́ nú owó èmi láì tí ì kú kéèyàn ti máa pa ìtàn àbájọ hmm. náà wé joel yẹn ó ní èmi yóò sì dá ọdún wọn ní padà hmm. ọlọ́run tó ń dá ìgbà ẹ̀dá padà ó máa dá ìgbà rẹ padà ó rere gbogbo tó ti sọ nínú ayé rẹ nípasẹ̀ agbára dídé ọlọ́run máa dá padà fún kí ni tí mò ń gbìyànjú tí mò ń sọ mo níta lè èèyàn kí lè èèyàn tẹ́ bá lọ sínú orin dáfídì ní orí ìkẹjọ. orin dáfídì bẹ́ẹ̀ni orí ìkẹjọ ní orí ìkẹjọ tẹ́ bá bẹ̀rẹ̀ láti bí ẹsẹ̀ ìkẹrin. orin dáfídì orí ìkẹjọ láti ẹsẹ̀ kẹrin. ẹsẹ̀ kẹrin. kí lè ènìyàn. ẹ rí i pé ìbéèrè ni ọ̀rọ̀ ìbéèrè kí lè èèyàn. tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀. tí ìwọ ọlọ́run ah, ooo ládùúgbò nǹkan ṣe pọ̀ tó ẹ wò béèrè ńlá yìí kí lèèyàn àwọn kan máa wípé nígbà tó bá mẹni tó dé ayé àbèrè pé ta ni ẹ kí lèèyàn ta lèèyàn ìyẹn ni tẹ́ mẹ́yẹn ẹ bá mi kà sí iwájú kí lè ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀. kí lè èèyàn tí ìwọ ọlọ́run tó fi ń ṣe ìrántí ẹ̀. àti ọmọ ènìyàn. àtọmọ ènìyàn. tí ìwọ fi ń bẹ̀ẹ́ wò. tí ìwọ ọlọ́run tó fi ń bẹ̀ẹ́ wò. ìwọ ṣáà dálí onírẹ̀lẹ̀ díẹ̀ ju ọlọ́run lọ. ó dá ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju ọlọ́run lọ. ìwọ sì ti fi ògo àti ọlá dé ilé adé. ilé ìmọ̀ lágbára kẹ. ọlá ògo la fi ṣe kí ni la fi ṣe àti ìwà ìrẹ̀lẹ̀. ẹ rí i pé a máa ń kọ́ni kan ní chọ́ọ̀tì tàbá yin ọlọ́run a ní ọlá lẹ̀wọ̀ láṣọ ògo láṣọ ìlékè ìyí lẹ́gùn lẹ́ṣí àwa máa rí di Olódùmarè. tún mo ní tẹ́ yẹn. Ah, bàbá ẹ má ti jẹ́ ká sọ̀túnmọ̀ ẹ̀ fún wọn gbogbo ẹ̀yin aráalé pátápátá a ṣẹ̀ṣẹ̀ mẹ́yìn bọ̀ lápò ni o ẹ̀rí orin dáfídì ta kà yẹn orí kẹjọ láti ẹsẹ̀ kẹrin sí ìsàlẹ̀ ẹ wò ó ẹ jájọ dókè lọ́nà gẹ́gẹ́ bí ìṣèwà nígbà tá a bá padà dé àtúwá tẹ̀síwájú ẹ má gbàgbé àkórí tá fi ń bọ̀ wá sọ̀rọ̀ lénìí òun náà ni ìmúpadàbọ̀sípò ó yá ẹ jájọ gbádùn orin ẹ sá